mo kí yín ní ìlà tó ń ti wọ oòrùn mo kí yín jákèjádò àgbà ńlá ayé àní gbogbo àkókò tí ẹ bá wà pátápátá ni mo fi ń kí yín pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń wò wá lójú òpó ẹ̀rọ àní ìkáyé Facebook Yèyé Gbàgede Àṣà TV ẹ̀yin tẹ́ láǹfààní láti wò wá lórí YouTube Yèyé Gbàgede Àṣà TV mo kí yín ní gúúsù mo kí yín láàríwá mo kí yín ní ìlà tó ń ti wọ oòrùn gbogbo bí ojúmọ́mọ́dé pátápátá ni mo kí yín pé gbogbo àkókò tẹ́ bá wà ni mo fi ń kí yín ibi ayé ń lọ lẹ́tọ̀ níléeṣẹ́ splash one oh six point seven fm nílùú abẹ́òkúta iléeṣẹ́ tí ń lọ níwájú táwọn ẹgbẹ́ ń tẹ̀lé hmm, iléeṣẹ́ rédíò méjì ní bẹ́ẹ̀ ń lo ẹ̀gbá o splash fm àtàwọn yòókù ah, ibo láyé ń lọ ibi ayé ń lọ ẹnìkan ò mọ̀ èmi ò mọ̀ ẹ̀yin ò mọ̀ ẹ jẹ́ ká jọ gbéra wa rìnrìn àjò lálẹ́ yìí. Hmm yèyé gbàgede àṣà mojísọ́lá àjàyí ló kọ mi àríkí ọmọ àfijà sínú pètè ẹ̀rín afebi sínú kò ń jẹ ahun èmi lọmọ bó ló ń jẹ rí mi tó rojú máa sì fàyè jẹ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni o àríkí ọmọ ajó má ní wòran mo mà tún ti léte ń bọ̀ sórí àpèrè ètò lónìí ìbàràpá ni mí ọmọ àfi ìbàràpìlẹ̀ ọ̀rọ̀ tapá ti tan ìrúwà òjòkó agbẹdúdú orí òkèlé àkùkọ gàgàrà kíkọ lérúwà agbẹnidájà tiwa èmi lọmọ pa mí pẹlẹbẹ kí n kú ràn ọmọ gbàgèlè àgbà ń ò gbàgèlè àgbà. Ah lálẹ́ òní a máa mú wá fún wa ṣé ẹ gbàgbé mo fẹ́ sáré rán wa létí nǹkan kan ní kánkànkàn hmm. lórí ọ̀rọ̀ arábìnrin kan tí ń jẹ́ Fọláṣadé tá a gbé lórí ètò yìí ní nǹkan bíi ah, wọ́n àti ń lọ bí oṣù mẹ́ta sí mẹ́rin sẹ́yìn ó ké gbàǹjarè wàá báyè yìí gbàgede àṣà pé ẹ̀yin lẹ́ lè gba òun mo lọ́lọ́run ní gbani èmi ìṣe ọlọ́run ọlọ́run ní gbà ni ó ní ẹni tóun bímọ fún kò yà sọ́mọ ọ̀hún ọmọ náà sì ṣàìlera lórí àìsàn aníà tí ń bọ́mọ ọ̀hún jẹ́ ẹ ti rántí ẹ̀yin náà lẹ́ẹ̀ ti rántí hmm. mo pe arákùnrin yẹn John hmm. arákùnrin yẹn sọ fún mi pé. Pe òun ò níyàwó òun ò bímọ hmm. ó lóun ò níyàwó òun ò bímọ ah. ìwà arábìnrin kí ló dé ṣóun parọ́ ni ah, ìyàwó lòun ò parọ́ ìrìn àjò ọdún méje sáwọn dìjọ rìn tóun ò sì gbà kó fọwọ́ kan òun pẹ́rẹ́ tí ó fọwọ́ kan òun náà ló gbàbálé ní ara òun ìbálẹ̀ yìí lòun fi lóyún ọmọ yìí òun ò tí ì mọkùnrin a tún pe ọkọ padà ọkọ ní kò rí bẹ́ẹ̀ o báyìí kàṣá báyìí ká òdì àmọ́ ohun tẹ̀mí fẹ́ lórí ètò ibi ayé ń lọ ni pé àlàáfíà ọmọ yìí kò gbọ́dọ̀ di fíàfíà ọmọ yìí ò gbọ́dọ̀ kú àmọ́ ohun tí ó dà lọ́la bóyá òun ni ó Tinubu ààrẹ orílẹ̀-èdè wa lọ́la tí ó sì wúlò fún gbogbo orílẹ̀-èdè yìí gbogbo èèyàn lórílẹ̀-èdè yìí àmọ́ o bóyá òun ni ó di gómìnà ìpínlẹ̀ tá a wà yìí lọ́la àmọ́ òun là á fi fẹ́ jẹ́ kẹ́nìkankan ó kú hmm. bóyá òun ni ó di spíkà ti ìpínlẹ̀ tá a wà yìí lọ́la àmọ́ àbí tá a mọ̀la nínú gbogbo wa gbogbo etí tí ń gbọ́ mi yìí tá a mọ̀la ẹ̀yin ojú tó ń wò mí lórí lójú òpó Facebook yìí tá a mọ̀la bí ò bá sẹ́ni tó mọ̀la ni Yèyé Gbàgede Àṣà fi kéde pé ọmọ náà ò gbọ́dọ̀ kú àfi ká tọ́jú ẹ̀ àmọ́ lálẹ́ yìí mo fẹ́ ṣe ní yinniyinni kẹ́ni lè ṣe míì nítorí pé arákùnrin ọ̀hún ṣe gudugudu méje àti yàyà mẹ́fà wọ́n ti lọ ṣe operation hernia fọ́mọ náà o ọmọ náà sì ń bẹ lálàáfíà ara ìyá ọmọ yìí wá ń dúpẹ́ lórí ètò ibi ayé ń lọ yìí ó ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn má jẹ́ èèyàn ò tẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti wò pé tí arákùnrin ọ̀hún bá yarí délẹ̀ á ní kí ẹ̀yin ẹ̀yin olólùfẹ́ ibi ayé ń lọ ká ṣe bá a ti ń ṣe ni tọmọ náà á sì gbádùn ṣùgbọ́n ó ní òun lòun lọmọ àdúpẹ́ arábìnrin yìí wá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin aráàlú tẹ́ bóun pé ọkọ òun nígbà náà ṣe mọ̀ pé ńgbà tá a pe arákùnrin yìí títí títẹ́ ẹ̀ bá gbàgbé tí ò gbé fóònù ẹ tí ó ní òun ò mọ̀ rí òun ò níyàwó òun ò bí akọ́ pé kò gbé ìgbà tó tún gbé ó lóun ò mọ̀ rí òun ò níyàwó òun ò bímọ ṣùgbọ́n ńgbà tí àwa nà ń bẹ̀ sí orí afẹ́fẹ́ pé tó ẹ̀yin ọmọ nàìjíríà ẹ bá wa pè é níbi tó ti ń gbọ́ o táwọn èèyàn pè é ó gbọ́ tiwa o ó gbọ́ tẹ̀yìn aráàlú o ó gbọ́ tẹ̀yìn ọmọ nàìjíríà ó gbọ́ tẹ̀yìn ọmọ ìpínlẹ̀ Ògùn ó sì gbà ah lánìí Victor ọwọ́ rẹ̀ àmúlélẹ́ o. Mm? àsìkò tó fẹ́ ó dáa ó gbọ́ ti ẹ̀yin ọmọ nàìjíríà ó gbọ́ ti ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ògùn hmm, ó ṣe bá a ṣe wí ó ṣe ohun tá a fẹ́ ó gbé ọmọ náà re ilé ìwòsàn wọ́n ṣiṣẹ́ abẹ fún un hmm, bá ti nà sórí afẹ́fẹ́ láti bíi ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn ṣùgbọ́n afẹ́kára ọmọ yẹn yá dáadáa ni. Mm bá ní kí wọ́n gbé wá ṣùgbọ́n mi ò tún fẹ́ kí wọ́n máa gbé kiri gẹ́gẹ́ báwọn elétò ìlera ṣe sọ wọ́n ní bí wọ́n bá ṣe rú iṣẹ́ abẹ bẹ́ẹ̀ bóyá táwa ti lérò pé ó ti wà pa ó ti ó ti gbogbo ẹ̀ ti ó wà pa ó gbogbo ẹ̀ ló da ló dùn ló dán mọ́rán kò sí tó ń ṣe ọmọ yìí mọ́ o wọ́n ti yọ ìpákẹ́kọ̀ọ́ ní yorùbá ania ní ǹgbà ọ́ èbó dáadáa o wọ́n ti yọ ania àti yọmọ lẹ́nu tó wú sísàlẹ̀ ẹ̀ nǹkan ọmọkùnrin rẹ̀ kùdùrú àwọn oníṣègùn òyìnbó oníṣẹ́ abẹ ti yọ kúrò ọlọ́run gbọ́ operation yẹn wà successful hmm. ó wà successful <laughs> àmọ́ iye ọmọ yìí wá ń dúpẹ́ ó pè mí ó dúpẹ́ títí títí títí pé òun tiẹ̀ fẹ́ wá sórí má wàá láti ìgbé ọmọ náà kiri torí pé àwọn elétò ìlera jẹ́ kó yé wa wípé gbogbo ẹ̀yin tẹ́ wà lójú òpó Facebook wa tẹ́ ti ń wò wá lórí Yèyé Gbàgede Àṣà TV ẹ láìkẹ́ comment kẹ̀dẹ̀ máa bá wa pín ìròyìn tẹ́ ẹ fi ránṣẹ́ ló ń wá sókè ní gbogbo ìgbà ẹ ṣé o aláfríkà bọ̀rọ̀ kìnní <laughs> ẹ ṣeun o ipa ò ní pín ní róńgbé sọ̀rọ̀ bí ò ṣe bí ọkọ ó wá ń dúpẹ́ lórí ètò ibi ayé ń lọ yìí pé ẹ̀yin ọmọ nàìjíríà ẹ ṣeun sọ ọ̀rọ̀ kan ẹ jẹ́ kí n sáré ṣe àtúnṣe nínú ọ̀rọ̀ tó sọ nǹka tó gbọ́ hmm. eh, nínú ọ̀rọ̀ tó sọ nǹka tó gbọ́ ó ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè tẹ́ ẹ̀ ń fi kọ́ threatening ọkọ òun àwa ì threatening èèyàn lórí ètò yìí o eh, eh, point of correction bí àṣẹ ilé ìbò Johnson D. Noble Ògúnṣèyí tán ó ní ẹ pé ètò wọ́n ní ó dáa ẹ ṣeun ẹ ṣeun sí ojú òpó Facebook yẹn ẹ máa bá wa share ẹ jẹ́ ká comment ká like ẹ ṣeun wọ́n ní àwọn èèyàn pè wọ́n wọ́n wá ń fi call wọ́n ń fi call wọ́n fi ń wọ́n fi ń threaten ọkọ òun ló jẹ́ pé yóò ṣe nǹkan àwọn ìtreating èèyàn àwọn olólùfẹ́ ibi ayé ń lo ìtreating èèyàn mm a máa ń báyàn sòótọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ onílàákàyè ni a máa ń báyàn sọ bó ṣe yẹ kó rìn bó ṣe yẹ kó rí tí wàhálà ò sí ní sí nílùú àti àdúgbò bó o ní ọwọ́ rẹ̀ àmúlélẹ̀ ọlánìyí Victor jẹ́ agbọ́n tọmọbìnrin ń sọ. Hmm? kí ló ṣẹlẹ̀. ok tó o méjì yẹn send. mẹ́ta ni mo send. méjì ló wọlé ọ̀tọ̀ tó wọlé bá wa tàn án bóyá òye ìkẹta ṣì máa wọlé o. ọ ah, náà ti kú. kí ló ti kú. nẹ́tọ̀ọ̀kì téyìn ní ìró fún iye méjì yóò wọlé. ṣé wọn ní tayọ láì. ẹ eléyìí ni kò kọ́kọ́ lò. ìsàlẹ̀ ẹ̀rọ. ẹ ṣe gan ni màá o iṣẹ́ yẹn máa dún ṣe o ẹ nítorí ìbẹ̀mọ́lẹ̀ o ohun tẹ́ bá ń dáwọ́lé máa bàbá ọmọ mi mo dúpẹ́ ẹ ṣé gan-an mo ń àsìkò sọ fún yín pé a ti lọ ṣe kínní sọ́jú yẹn o ẹ ṣé gan-an ni a ti ṣe gbogbo ẹ̀dẹ̀ ti lọ bó ṣe kó lọ àmọ́ ti kò sí tó ṣe ọmọ gbọ́ ara ọmọ ti wà òkè. Okay ẹ ṣe gan yín o ẹ ṣe mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín gan o gbogbo ara máa jèrè ọmọ wa o gbogbo àwọn yín tẹ́ bá mi dá sí náà gbogbo àwọn gbogbo ẹ̀yin ìyá bàbá gbogbo àwọn òbí rere tó bá mi dá sí tó nípa bó ṣe ń pe bàbá ọmọ mi tó fi ṣe gbogbo ẹ̀ tó gbogbo ẹ̀ fi lọ bó ṣe yẹ kó lọ ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣe o ẹ kúrò lè máa o ẹ ṣe gan ni màá ẹ̀kọ́ ilẹ̀ máa yé gbàgede àṣà iṣẹ́ gan ni màá o ọwọ́ yẹn á máa rò pé gbogbo tẹ bá dáwọ́ lẹ́ẹ̀ máa yọ sí rere o àwọn ọmọ tí yín náà lára láàánú o gbogbo ibi tẹ́ẹ̀rọ kan sí àti tẹ́ẹ̀rọ kan sí ìyanu àánú ńlá ó máa dìde fún mi o ẹ ṣé gan ni o orúkọ mi ni Fọláṣadé Samuel èmi ni mo wá sí orí ètò ní oṣù tí ó kọjá lọ lọ́hùn ká tó ṣe ọdún Easter èmi mo wá sórí ètò ń pa ọmọ mi tí ó ní àrùn hernia so mo dẹ̀ dúpẹ́ pé a ti lọ ṣe surgery náà fún un ẹ ṣé gan o mo dúpẹ́ o ẹ ṣé gan ni o. báwo la ẹ máa ṣe tí ò wọlé yẹn. program yín sáà tí láì ní nẹ́tíwọ̀kì ó lágbára o. fóònù yín kọ́pẹ́rẹ́ ìpẹ́rẹ́ fóònù. èmi ti send gbogbo ẹ̀ àwọn ni wọ́n ní mo ti send ẹ̀ sórí system àwọn ni wọ́n ní iléegun asáré tún send ẹ̀ sórí eh, studio phone. kílẹ̀ wá sọ fún ẹ. kílẹ̀ o. kílẹ̀ wá sọ fún mi pé mo ṣàyẹ̀wò ẹnìkan tó tẹ̀lé lọ́dún. àtúwọ̀n rẹ̀. ìṣòro ìdílé sọ àkàbà ti dàbí ìbò. lọ́wọ́ bẹ́ẹ̀ ni kò sí rọ́ǹdì. ó yá. bẹ́ẹ̀ ni <laughs> obìnrin yẹn ni gbogbo èèyàn abiyamọ ẹ̀yin èèyàn má jẹ́ èèyàn ẹ̀yin ìyá ẹ̀yin bàbá tí ẹ bá òun pe ọkọ òun tẹ̀ ń fi kọ́ ọ̀tẹ́tì bẹ́ẹ̀ kọ́ lórí adúpẹ́ lọ́wọ́ bàbá ọmọ yìí adúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidi gan báwọn àti pèèyàn lórí ètò yìí náà tí ò dáhùn ẹ gbọ́ kí láṣẹ sí a lè pa ìbóhùn ló lọ ọmọ ẹ̀ tí ò dáhùn ìbóhùn ló ní ọjọ́ iwájú rẹ̀ tí ń bà òun ló lọ́jọ́ iwájú ẹ̀ tí ń bàjẹ́ ẹ̀. Hmm adúpẹ́ lọ́wọ́ bàbá ọmọ yìí tí ò jẹ́ kó kú hmm. lágbára ọlọ́run igi télégbèdè bá fọwọ́ bà dídún ní dún o bó bá ti ń ta yóò máa jó ni o bó bá yóò máa ràn ní bí òkòtó bó bá ti ń lù yóò máa dún lágbára ọlọ́run yèyé gbàgede àṣà náà ń dúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ lọ́wọ́ rẹ̀ hmm. a kì í fi ètò yìí bàyàn lórúkọ jẹ́ a máa fi ń tún orúkọ èèyàn ṣe ni a máa fi ń tani lólobó ni a fi ń tún ìdílé ṣe a fi ń tún àwùjọ wa ṣe a fi ń tún lùgàn ṣe àmọ́ màá tún padà sí orí ọ̀rọ̀ arákùnrin kan Báyọ̀ Ọláòṣebì kan ṣe é rántí ẹ̀ tíyàwó tiẹ̀ náà wá sórí ètò yìí pé ó da ọmọ mẹ́ta sílẹ̀ fún òun ṣe rántí àpè Báyọ̀ Báyọ̀ náà wà ṣé ẹ gbàgbé ẹ ti rántí tí ó da ọmọ mẹ́ta sílẹ̀ fún bọ́sẹ̀ ọlá òṣèbì kan àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ń jẹ wọ́n mu wọ́n sì ń lọ iléèwé nígbà tí wọ́n ti kọra wọn àwọn méjèèjì arákùnrin yóò wádìí kò tiẹ̀ béèrè kò tiẹ̀ náání kò tiẹ̀ gbọ́ bùkátà kankan wọ́n ní ará abúlé aláha ni aláha àbí kí wọ́n ń pè ní ọ̀nà ṣé ọba fẹ́ àbí nǹkan hmm. ọ̀nà ọba fẹ́ ni o eh. gbogbo ẹ̀yin ará aláha ẹ̀ka alẹ́ o ṣé ẹ rántí gbogbo yín ni mo pè lálẹ́ ọjọ́ náà mo ní kí Sòbìà ó tó dégbò Olúgànbí là á ké sí mo ké sẹ́yìn ará aláha mo ké sí gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí ọlá òṣèbì kan mo sì pè gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà wípé kẹ́ ẹ bá báyọ̀ ọlá òṣèbì kan sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ àwọn èèyàn pè mí gan ní gbogbo ìgbà náà ọ̀rọ̀ tá à ń sọ yìí mà ti ń lọ bí oṣù márùn-ún báyìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé gbogbo ìlérílé katíbáyọ̀ ọlá òṣèbì kan wáá ṣe lórí ètò obì ayé ń lọ òforìfo ni o òfo ọjọ́ kejì ọjà títí di àkókò tá à ń ṣètò yìí báyọ̀ ọlá ò ṣe bìkan àwọn ọmọ rẹ̀ ò mà jẹ́ ní fifty naira wọ́n ti ẹ̀jẹ̀ ní ten naira wọ́n ra bisikí mọ́ ní ten naira nísìn wọ́n jẹ́ ní owó bisikí láti ìgbà tó ti wá sórí ètò yìí hmm? <laughs> báyọ̀ ọlá ò ṣe bìkan wá ń hùwà ta ló máa mú mi ó ní mo ṣe ń gbé gbogbo ẹ̀ fún yín lálẹ́ yìí wípé àtẹni tá a pè tó dáhùn tó jí kánkán sí ọ̀rọ̀ ọmọ tiẹ̀ tó sáré lọ rèé ṣe operation fún pé kọ́ mo má kú uh-uh. ládọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run ó fún wọn àtẹni tí ó àbádàn ọmọ mẹ́ta sọ́wọ́ obìnrin tó jẹ́ ìyàwó ẹ̀ tí ò fẹ́ mọ́ tí obìnrin yẹn tó sì ń dá gbọ́ bùkátà tó ń dá fa tó ń dá rẹ a ní ká open account fún èyí tó ti dàgbà tó jẹ́ Esther ẹ̀yin ará abúlé aláhá ẹ pé báyọ̀ níbi tó ti ń gbọ́ o ẹ mọ̀ pá ń sọ ní ìsìn àwa ò fẹ́ ohun tí ó máa dà lúrú àfẹ́ rògbòdìyàn nílùú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn lápapọ̀ àtòrílẹ̀-èdè Nàìjíríà hmm. ẹ̀yin ará abúlé aláhá <laughs> ẹ bá pe ọmọ yín níbi tó ti ń gbọ́. Hmm ẹni tó fọmọ́lẹ̀ tí ò tọ́jú àtẹni tó jígìrì sọ̀rọ̀ ọmọ ṣóúnjẹ kan náà làwọn méjèèjì máa jẹ mi ò rò bẹ́ẹ̀ hmm. ṣé ládà kan náà làwọn méjèèjì máa gbà ṣé tí àwọn ọmọ ọba yọ ẹ ṣeun ògodó ẹgbẹga jésù mò ń rọ́wọ́ yín lójú òpó facebook yẹn o gbogbo ẹ̀yin tẹ́ ti wà ń bẹ̀ ẹ bá wa kọ́mẹ̀ǹtì síbẹ̀ kí ẹ láìkẹ́ máa ṣí ẹ̀ yèyé gbàgede àṣà tv lórí youtube lórí facebook ẹ subscribe ẹ comment síbẹ̀. báyọ̀ ọláòṣèbí kan wá síbi ó lérí léka ó lóun máa tọ́jú àwọn ọmọ òun ló sọ láti bí oṣù márùn-ún ọ̀hún ààrẹ jẹ́ àròmìra o ìyàwó rẹ̀ sì ń pè mí kíkankíkan à ń pe báyọ̀ báyọ̀ báyọ̀ sí búlọ́ọ̀kù wa dànù lórí fóònù ó yá ẹ sọ fún mi. báyọ̀ ti ṣá wa ń blocking gbogbo ẹ̀yin ará abúlé aláha ẹ pé báyọ̀ ọlá ò ṣe bì kan. ilé ọkọ míì tíyàwó rẹ̀ kó ọmọ mẹ́ta lọ. tó bá jẹ́ pé báyọ̀ ọlá ò ṣe bì kan máa ń gbọ́rọ̀ ni kò ní rí báyìí o ṣé ìwà lérò pé ìkòkò gbomi yóò gbẹ̀yìn yóò wá gba ṣọṣọ ṣé ẹ wá lérò wípé ọkọ míì tíyàwó rẹ̀ lọ fẹ́ yóò máa tọ́jú yóò máa bá tọ́jú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta lọ bẹ́ẹ̀ màá tún ju nọ́mbà òun sórí afẹ́fẹ́ bóyá èmi ló blọọkù bóyá <laughs> ó lè má blọọkù ẹ̀yin tó kù aṣẹ́góńgó ìzíà káyọ̀mídé ẹ káàbọ̀ sójú òpó Facebook yẹn o ẹ jẹ́ ká dẹ̀ka ìpolówó ọjà ìní dènà pẹ̀lú mú bọ̀. Ash FM 106.7. Gbogbo kíní tá gbogbo iṣẹ́ tí mo lọ ṣe lélẹ́wé ni fún Dísẹ́ǹdì sí. Gbogbo ẹni tó fẹ́ dàgbé olóhùn ọ̀gbìn nírọ̀rùn pẹ̀lú Mi ò dẹ̀ mọ̀ tẹ́lẹ̀ bóyá wọlé lẹ́ǹkan yẹn náà mo tó mọ̀. Kẹ́ ẹ máa dẹ́kun lọ ní yàrá jòló twenty thousand naira péré ní plọ́ọ̀tì kan lẹ́wọ̀ yìí. Ilé oko wa bẹ ní kọ̀ọ̀bà plọ̀tì mẹ́ta nínú àwọn ilẹ̀ yìí kẹgbà plọ̀tì sí lọ́fẹ̀ẹ́. ó sì jẹ́ ìkàlẹ̀ kan lẹ́ra nínú àwọn ilé oko wa yìí. ẹ ó gba plọ̀tì kan lọ́fẹ̀ẹ́. àwọn ilé ọlọ́ra tó dùn dáko làwọn ilẹ̀ yìí o. tí èrè oko yóò sì máa yọ bọ̀kúabọ̀kúa. àwọn onírà tí ó rà wéré oko yìí ti wà nílẹ̀ ní sẹpẹ́. ẹ máa bọ̀ tààràtà ní thirty nine NTA road ọgbẹ́ Abẹ́òkúta. ẹ máa pe zero eight zero three three seven zero six two three six zero eight zero thirty three seventy sixty two thirty six. ọjọ́ kẹwàá oṣù kẹfà June ten làǹfààní yóò parí o. Hey! bíà ọ̀rẹ́ àgbẹ̀ abiṣu jọ̀lókun bòkua ìgbà ọ̀tún dé gbogbo hard batteries wey make her come tell una dis ogbonge wey felicia's mouth watering offer wey sit down for their yard brekete her go die her batteries dey into selling of batteries seventy-five amps hundred amps two hundred amps wey strong kakaraka e no dey spoil your motor e dey reliable solar cells and that for there dem dey sell with strong energy till the inverter no carry last e dey available for five thousand watts and above their celebration promo sit and that put to seventy-five amps battery dey go for just twenty-five thousand naira hardcore travel and transport service hilux bus abeokuta to akure to and fro find dem go number two abiola kọ́láwé opposite doctor ọmọnáyàjọ house ọlọ́runṣògo abẹ́òkúta zero seven zero three nine two eight five seven four one abi you for akure enter doctor adedipetuwa ninety six ọba adesida road old garage akure ondo state zero eight one zero nine seven six two six six five na tenth of june dis promo go end o. Oh. na hardcore industries usa nigeria limited na im dey produce original hardcore die hard battery. wá fún gbogbo èèyàn ẹ ra ilẹ̀ oko wa pẹ̀lú twenty thousand naira ó kéré jù kí ẹ sì gbé fún àwọn tí ó máa fi dàgbò tí ó sì tún máa rówó gbà lórí ẹ̀ àti farmland à ń fi yín lọ́kàn balẹ̀ pé ẹ ti ní dúkìá tó fi tán twenty thousand naira ní plọ́ọ̀tù kan alábàtà ìṣàkóso ní àǹfààní tó wá gbọ́n ti ọ ni wípé lórí plọ́ọ̀tì mẹ́ta farmland dabara a ó fún yín ní half plot sí lọ́fẹ̀ẹ́ ó sì ẹ̀ka ilẹ̀ kan farmland wa lẹ́ra a ó fún yín ní odidi plot kan sí lọ́fẹ̀ẹ́ gbogbo àwọn ilẹ̀ yìí tẹ̀ bára a ó fún yín ní ìwé tó yanrantí lórí ẹ̀ ẹ máa bọ̀ ní ọ́fíìsì àtìláyọ̀ tó wà ní nọ́mbà thirty Abẹ́òkúta Lagos road ẹ̀jà lónìí book out àpẹ̀wò Abẹ́òkúta. tẹlifo zero eight one three eight four five four five zero zero zero eight one three eight four five four five zero zero. ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹfà làǹfààní yóò wá sópin o. feel the need to take your business to greater heights, grow your business and services beyond your wildest imagination, and have your business and services get to your targeted audience in good time. Worry no more. The Integrity Station, Splash FM 106.7, has got all it takes to put your business and services on the map and give you the desired reach that you need. With our affordable rates, amazing reach, and quality programs, you can rest assured that we will take your business to greater heights. Do business with us today for inquiries and other placements, outdoor coverage, events, and many more. Contact us via telephone on 0811 249 0577 or visit our corporate office, Kilometer 1, MKO Abiola Way, Abetu Junction, Abelkuta, Ogun State. Splash FM 106.7, Abelkuta, the integrity station. We always have you covered. ó ara yọkù ó múra àrùwá fún gbogbo àgbẹ̀ olóhùn ọ̀gbà tó lóhùn ọ̀sìn àgbẹ̀ afọ́kúsọ̀rọ̀ agro investment limited ẹgbẹ́ kí n gbọ́ gbogbo àwọn olè ọlọ́ra tó dùn tako ta ní nílé iṣẹ́ wa inú ti báyìí wo fifty percent ní báyìí o ilé oko ta ní ní rọ́dà ó ti di twenty five thousand naira per plot èyí tàǹtà ni mo lọ́gẹ̀dẹ̀ ó ti di twenty five thousand naira bẹ́ẹ̀ alábàtà òṣìẹ̀lẹ̀ ìbáraẹnilẹ̀ ó ti di thirty thousand naira fún plọ̀tì kan ẹ̀ wá gbọ́ pàbámbarì lórí àwọn promo wa ìbẹ́ẹ̀ bá plọ̀tì mẹ́ta nínú àwọn ilé oko wa ẹ ò gba plọ̀tì sí bó bá jẹ́ ìkàlẹ̀ kan náírà ẹ ò wò dìdì plọ̀tì. ọjọ́ kẹwàá oṣù kẹfà june ten làǹfààní yóò parí o. ẹ sí wa ní nọ́mbà seventeen agora road àgọ́ìkà aládojúkọ aláwọ̀ kejì ẹ máa pe zero seven zero four two six five eight nine six five zero seven zero forty two sixty five.

mo máa gba kọ́ǹsìn torí òun náà mo ṣe ní kò wo iṣẹ́ dùn bóyá wà o. èrò ni èmi èrò ni tètè ní tẹ̀ǹkan àná tẹ̀ ní íńtánẹ́ẹ̀tì. ọmọ yìí máa fẹ́ jẹ́ gbàrún lálẹ́ yìí o ọmọ yìí fẹ́ jẹ ìfọ́rùn o máa máa fi orin yẹn lẹ̀ tó máa máa lọ yẹn tó bá ti ṣe tán kó máa. ṣùlọ́sọ̀ gangan ìgbẹ́nu odò. tètè wá o. bẹ́ẹ̀ ni ilẹ̀ ṣú lọ́sàn-án gangan omi gbẹ nínú odò gbogbo ẹ̀yin tí ẹ ti wà lójú òpó ẹ̀rọ aníyìkáyé Facebook wa ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ ṣe àdúpẹ́ aláfríkà bọ̀rọ̀kìnní ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ Johnson D Noble ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń bá wa comment ten like láìkẹ́ ẹ̀ ẹ jẹ́ ká máa pín o kó délé kó dóko kó sì dẹ́sẹ̀ kúkú torí pé àǹfààní tẹ́ fún wa tá a lè jẹ náà ni. Like kẹ́ ẹ pín bí ṣe ń bẹ lórí ẹ̀rọ ayélujára ọ̀hún ẹ jẹ́ ká pín ògòdó ẹgbẹ́ga jésù wọ́n ní ẹ kú ètò mà ọlọ́run á máa gbà fún yín hmm, àṣẹ o àṣẹ ìdùmarè hmm, àṣẹ góńgó ayọ̀mídé isiaq wọ́n ní ẹ káalẹ́ ẹ ètò kudos to you ma adéjùwọ̀n adétayọ̀ moses wọ́n ní ẹ ètò náà mà ọlọ́run yóò máa gbẹ̀yìngà Splash FM kò ní dàrú àwíṣe àfọgbóhùn àdúrà yẹn ó wọ̀ mí lára ẹ ṣeun Bánkọ́lé Ismail Ọlárìnwájú wọ́n ní ẹ kú ètò ẹ wò ó bí n bá ní èyí ni wọ́n máa kà lọ kíní ọ̀hún ti pọ̀ ńbẹ̀ bíbá gbogbo ẹ̀yin tẹ́ ti wà ńbẹ̀ mo kì í mo kì í mo tún ráyọ̀ ṣòfolúwẹ̀ ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń wo yẹn tẹ́ ń comment tẹ́ ń like ẹ jẹ́ ká máa pín ẹ jẹ́ á máa share. <laughs> Yẹ́misí Balógun wọ́n ní kudos to you ma àwọn èrò ti wà ń bẹ̀ bí n bá ní máa pè yín lẹ́yọ kọ̀ọ̀kan ilé oṣù ilé ó mọ̀ ẹ́ ètò sì lásìkò ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ipa ò ní pín ẹni ró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lójú òpó ẹ̀rọ Facebook mi àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pátápátá tẹ́ ẹ bá jẹ́ ọmọ abúlé aláhá lọ́dọ̀ àwọn ní abúlé àwọn báyọ̀ ọlá òṣèbì kan ẹ bá mi pé báyọ̀ ọ̀la ò ṣe ibìkan níbi tó ti ń gbọ́ àwọn ọmọ mẹ́ta ló dà á lẹ̀ fún ìyàwó ẹ̀ àwọn méjèèjì ti wá sórí ètò yìí hmm. nígbà tóbìnrin yìí ń dúpẹ́ èmi náà wá ní kí n ṣe ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ ni lójú torí pé èèyàn ní òwò bí a wà báyọ̀ ọ̀la ò ṣe ti ṣá mi ń blocking hmm. ó ṣá mi ń blocking torí pé mi ò rí i pè mọ́ àríbá sọ̀rọ̀ mọ́. Hmm. torí pé a ní kó tún orí ara ẹ̀ ṣe a ní kó tún ayé ara ẹ̀ ṣe ara alẹ́ yìí ọ̀tán náà lé ara ẹ̀ là ń lọ fún un àwọn ọmọ ń jẹ́ ọlá òṣèbì kan Esther ọlá òṣèbì kan àtàwọn yòókù ẹ dákun ṣé Esther ayẹyẹ gbàgede àṣà ni wọ́n ń jẹ́ ni àbí Esther Ajayi irọ́ orúkọ ẹ̀ náà máa jẹ́ lọ títí láéláé bó o bá tọ́jú wọn ayé ara ẹ ló tún ṣe ẹ̀yìn ọ̀la rẹ ló tún ṣe bó o sì tún tọ́jú wọn ń dà kejì. Mm-hmm. mo ń bọ̀. kí ló ṣẹlẹ̀ kí náà sọ. thirty nine um, forty five um, forty four yẹn náà. ọlọ́run àkójẹ ìgbádùn. ń lọ ìgbà yìí àkókò dúró òpó ayé ń mì jìjì bí ẹni mì àwo ilẹ̀ ayé ń mì jìjì bí ẹni mì àríò. ẹnìkan ò máa mọ ó yá. bẹ́ẹ̀ ni lójú alájá bíi kílẹ̀ ó dorí lójú amùkòkò bíi kílẹ̀ ó dàmọ̀ àní lójú àṣebi bíi kó jogún ayé wọ́n á sì wọ̀run fẹ̀fẹ̀fẹ̀. <laughs> bíi pé wọn ò ní kú mọ́ má ṣe o zero zero eight one seven five five five one zero six seven zero eight one seven five five five one zero six seven àti zero eight one seven four four four one zero six seven zero eight one seven four four four one zero six seven àti zero seven zero fifty fifty ten sixty seven zero seven zero fifty fifty ten sixty seven ẹ̀ka àlẹ́ kí ló kọ yín bólẹ̀ tí ń pè wá o ẹ bá mi yí rédíò yín lọ́lẹ̀ dáadáa tàbí kẹ́ kúrò mẹ́. ẹ̀ka àlẹ́ kí lórúkọ tí ń pè. láti ọ̀bá ń tokò láyé ń Mm. bẹ́ẹ̀ ló lọ fún nọ́mbà. bẹ́ẹ̀ni. ẹ̀yin ọlá ẹ̀ ló búlọ̀kù. ẹ̀yin ọlá ẹ̀ ló búlọ̀kù èmi náà wí bẹ́ẹ̀. ẹ̀yin ọlá ẹ̀ ọmọ tó máa ṣe láǹfààní tí tó bá dọjọ́ alẹ́ wọ́n máa máa mú nǹkan wá fún un òun ló búlọ̀kù hmm. nǹkan oúnjẹ alẹ́ ọ̀la ẹ̀ òun ló búlọ̀kù bẹ́ẹ̀ ni ọjọ́ ọ̀la ẹ̀ ló block. torí pé ẹ ẹ fẹ́ tún ilé ayé ẹ̀ ṣe ni. bẹ́ẹ̀ òun ò òun ò rẹ̀ mọ̀. Mm. so at least eh, pásítọ̀ ni wọ́n tiẹ̀ pé ẹ pásítọ̀ ni wọ́n pè é wọ́n ní darí ìjọ kan ń dọ́dọ̀ àwọn bàbá àjọ rẹ̀ lọ́la Christ kìíní kan ni wọ́n pe ṣọ́ọ̀ṣì ọ̀hún. ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì <laughs> eh. ṣọ́ọ̀ṣì okú. <laughs> bàbá ẹ ṣeun <laughs> ọ̀pọ̀ ọmọ ọ̀sán ní gókùnmọ̀ báyà rẹ̀ báyọ̀ náà ló fi ó fẹ́ fi oye tí àwọn ọmọ mi jí ò gbọ́rọ̀ ẹ káalẹ́ kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. Mm. ẹ máa káalẹ́ ẹ káalẹ́ o ẹ káalẹ́ sà. ẹ máa kú iṣẹ́ àtàrọ̀ ọlọ́wọ́ adéṣẹ́wáládé. àṣẹ Èdùmàrè ẹ kò ní ìsọfẹ ayé lágbára àṣẹ àṣẹ ẹ sì ní tọ́jú ilẹ̀ mọ́lẹ̀ gbogbo gbàtẹ bá wà lóòlò láyé ojú yóò ní rẹ. àwíṣe àfọ̀gbọ̀n. mr jobande látàjọbàdé state ní sábò lábẹ́kúta. ibo láyé ń lọ jobande o. ibi táyé ń lọ ó dáa òun kálukú ni kó múra kó mọ bó ṣe máa wù wálé ayé ẹ̀ jẹ́rí ọmọkùnrin tẹ̀ ń pè tẹ́ ló blọọ̀kù yín kò hmm. blọọ̀kù yín ara ẹ̀ ló blọọ̀kù Hmm. jẹ́rí àwọn bàbá wa ní ẹni tí ò bá gbin nǹkan síbì kan kò lè lọ kámẹ́ o. bẹ́ẹ̀ni. gbogbo òyì tó ń ṣe yẹn ń tọrẹ ń fọjọ́ ọ̀la ìṣeré ni gbogbo ẹni tí ò bá ti tọ́mọ láyé òun náà ò lè retí àti jẹun ọmọ. Hmm. torí pé ìgbà tó bá tọ́mọ ló máa retí pé tó ọmọ máa mú wá hmm. ọjọ́ ọ̀la ń kálukú sí lọ́mọ kó ń kálukú mójútó ọmọ ẹ̀. ebe èèyàn e, e, ló bí Dàpọ̀ Abíọ́dún ìbá má tọ́jú ẹ̀ á ẹ wo aṣíwájú láyé. bẹ́ẹ̀ ni o lọ́jọ́ tòní ṣé yóò di president ni kó tètè bẹ́ẹ̀ ni o ọlọ́run ló ń tò ó àmì àṣẹ Èdùmàrè mi ò ní parí ìrìn àjò Miss Express síbi tí mi ò lérò ẹ ta ló wà lójú òpó yẹn o hello bó o ní lánìí Victor ọwọ́ rẹ̀ àmúlélẹ̀ kí lorúkọ yín. hello kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. o kí lorúkọ yín. láti Abẹ́òkúta. ibo la yín lọ. ẹni tí ó hmm. yẹn. oúnjẹ ọmọ rẹ̀ ọjọ́ iwájú ló ìjọba hmm. ọmọ wa kù ó fi búlọ̀kù rẹ̀. Hmm. káwọn ará abúlé aláhà máa gbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kọ́ máa gbọ́ kọ́ mm. máa gbọ́ ó ti búlọ́ọ̀kì oúnjẹ ọmọ ẹ̀ ní mm. láì. ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ arákùnrin tibí tó ti wá gbé ọmọ rẹ̀ tó lọ rè tọ́jú o ká dúpẹ́ ká gbóríyìn fún ká gbóríyìn fún ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ni lójú èèyàn ní owó bí tá a wà o. ẹ mm. hmm. ló kí lorúkọ yín bọ̀lẹ́ tí ń pè. ẹ káàlẹ́ o ẹyin tó lórí ilé ọlọ́run ìbálẹ̀ yín jẹ́ òun náà. àṣẹ Èdùmàrè. orúkọ mi yusuf ọlálẹyẹ alias tufa. ibo láyé ń lọ níta baálẹ̀. ọlọ́run bá a ṣàánú. sáwọn abímọ má tọ́ ń bẹ níta baálẹ̀. wọ́n ṣe é bàyá ara wọn láti wọ́n ta tọ́ ọ búlọ̀kù ń jọ wájú ọmọ ẹ̀ ni bẹ́ẹ̀ hmm. kó ṣe bẹ́ẹ̀ ibo bímọ tó kún lówó oúnjẹ tó kópa lórí wọn tó ayé wo nìyẹn àwọn tó wá ọ̀bọ̀ tó wá tọ́jú ọmọ yẹn náà náà jẹ wọn mọ́. àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè. owó fún yẹn kó tó rẹ pa o ó sì ń hmm. dá báyìí o. ó sì ń dá pásítọ̀ ni wọ́n pe báyọ̀ ọláòṣèbí kan wọ́n ti ẹ̀ ní ṣọ́ọ̀ṣì ọ̀hún bẹ́ńdà á dákọ̀ ẹ̀ níjọ́ mẹ́jọ hmm. àwọn jí o àwọn ìyá àjọ àti bàbá àjọ pásítọ̀ àwọn mọ́mí àti dádì jí o ẹ̀ gan náà hmm. àṣẹ Èdùmàrè àṣẹ ìdùmarè àṣẹ ìdùmarè ẹ ṣeun ọlọ́run ló ń tò ó ah! ara alẹ́ yọ ọ̀tán náà lé ara ẹ là ń lọ fún o àwọn ọmọ ẹ bá jẹ́ èèyàn lọ́la kò sí tó bùn mí kò sí tó bùn mí ẹ hmm. ló ta ló wà lójú òpó yìí kí lorúkọ yín ẹ ká alẹ́ kí lorúkọ yín bọ̀lẹ́ tí ń pè wá ọlọ́run ló ń tò ó nípa oníṣẹ́ àlàáfíà ara yín ìyàwó ayé lọ ìbá àtìlẹ́ ní ìwòye wa o hmm. kọlọ́n kó ṣàánú wa o. ṣé ẹ mọ̀ pé nígbà tí wọ́n ní ẹ̀ ń pèèyàn kan ẹ mọ̀ pé ó ṣe tí èèyàn bá ń pèèyàn hmm. ṣé mọ̀ pé ó nífẹ̀ẹ́ ara ẹ̀ ni hmm. ẹ̀yin gangan fún ara ẹ̀ nífẹ̀ẹ́ lẹ́jẹ̀ ń pè òun ò nífẹ̀ẹ́ ara ẹ̀. ibi ìsọ̀lá di púpọ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ láti iléeṣẹ́ àwòrán sọ̀rọ̀ kò pọn rẹ̀ lé rárá. àtọ. ọlọ́mọ jẹ kó <laughs> bá rẹ̀ méjì. tí kò lérò. Mm. tí ò lérò ìbá ṣe ló máa ń wòyàn bíi pé èèyàn ò tiẹ̀ jà mọ́ nǹkan kan irú mm. ẹ̀yìn dẹ̀ mi ò gbọ́ rí. kéèyàn da ọmọ mẹ́ta sílẹ̀. kódà kódà kódà. fún obìnrin òun ni ó raṣọ òun ni ó gbọ́ oúnjẹ òun náà ni ó tún ṣe ọ̀rọ̀ owó iléèwé ah, ọlọ́run ò ní jẹ́ wáyé asán o. Kódà, kódà, lágbára Ọlọ́run gbogbo wa àníwáyà tán. aṣẹ́ Èdùmàrè ẹ wò ó bó o ni káka ńlẹ̀ wọn lọ́jọ́ ti lọ ṣáà lè gbẹ́yọ kan sí ẹ lani Victor pẹ̀lẹ́ òtútù yìí náà pọ̀ ò lè jẹ́ o gbọ́ dáadáa <laughs> òtútù ti kó sí baba lára hmm. gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò òbí ayé ń lọ eléyìí láàfin máa dágbére lórí ètò àwa ò ní dágbére fáyé gbogbo ẹ̀yin abúlé aláha mm. gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí báyọ̀ ọlá ò ṣe ibìkan ẹ jẹ́ àpè níbi tó ti ń gbọ́ torí pé ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí ọwọ́ òun ìyá òun tó jẹ́ bàbá àti ìyá àti ọlọ́run elédùnmarè ló wà o bẹ́ẹ̀ ni bá a bá ṣe tọ́ wọn ni ohun tí wọn ó dà lọ́jọ́ ọ̀la àwa dúpẹ́ lọ́wọ́ arákùnrin yìí tó gbé ọmọ tiẹ̀ tó lọ rèé tọ́jú lágbára ọlọ́run ò ní rí un gbé sọnù bí ò ṣe bí ọmọ adúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ apàṣẹ iléeṣẹ́ splash one oh six point seven fm nílùú abẹ́òkúta fún àǹfààní ọ̀tún yìí tí wọ́n ní a máa wá lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ipa ò ní pín yín o mariam ògúnrẹ̀mí àwọn ni alákòóso ètò wa gbogbo gbóyèga ọláníyì ọláníyì gbóyèga àwọn ni adarí wa iléeṣẹ́ splash abẹ́òkúta yìí nígbà ọlọ́wọ́ bọ́tìnì mi jẹ́ olùkú mi. Hmm, òun ni ọlánìyí Victor mo máa ń bá àjà lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ a ti rẹ́ ní ìsìn àìjà mọ́ ẹ wo ìyókù tún dọjọ́ mẹ́jọ ẹ pè mí zero eight zero three nine seven two two seven zero three zero eight zero three nine seven two two seven zero three lẹ́ẹ̀fì pè mí lẹ́yìn ètò fún ìpolówó ọjà yín àti ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ ládùúgbò yín ìbò láyé ń lọ ẹ pè mí lẹ́yìn ètò ẹ ṣeun oyè yìí gbàgede àṣà tv lórí youtube lórí facebook ẹ subscribe kẹ́dẹ̀ follow wa kẹ́ máa wò lóòrèkóòrè yóò kù dọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run yèyé gbàgede àṣà mojísọ́lá àjàyí ló ń kọ́ mi ó dàárọ̀. àsọ̀bẹ̀ láṣẹ fẹ́ kó wá fẹ́ máa gbọ́ ẹ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ ti wò wá tí ẹ ti gbọ́ wá tẹ́ ẹ dẹ̀ wò wá léèní adúpẹ́ o ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ máa bá wa pín kẹ́ ẹ máa bá wa share ẹ ṣe o God bless you all.